Allah nìkan ló gbọ́n o Allah nìkan ló gbọ́n oníjìbìtì yẹn èmi ò dá mọ̀ kìí ṣe bí mi kìí ṣe ràn mí ṣùgbọ́n kílẹ̀ sí sọ lèmi ń wí fún ọ pé káyé máa dúró ń do pé a máa tàṣírí a sì máa ṣe yẹ̀yẹ́ àwọn èèyàn. ẹ̀jẹ̀ tún ya ní làákàyè kan ládùúgbò tí mo wà yìí ẹnìkan bẹ́ẹ̀nbẹ́ christian ló pera rẹ̀ ó máa ń bá gbogbo aládùúgbò fa wàhálà nígbà táwa náà dáyé kalẹ̀ ó ń bá wa fa wàhálà ń bá wa fa wàhálà kí n tó kó wáṣáyé kalẹ̀ ọlọ́run ló mọ iye pẹtíṣàn burúkú tó kọ mọ́ mi tí wọ́n ní kí n wá fèsì rẹ̀ ní police station Agugu mi ò lè káyé ìgbà tí mo ti lọ down petition bí ẹ̀ẹ̀mejì èmi àti ẹ ti kọ undertaking nígbà mo tún wá kú dáyé kalẹ̀ kò mọ̀ tún jẹ́ ìsinmi ó tún kọ petition burúkú mọ̀ ni ó pè mí Boko Haram ó pè mí ní mẹ́tàsín ó pè mí ní apààyàn gbogbo ọkọ̀ burúkú ó ní mo máa ń pààyàn káàkiri ni ó nígbà máa ń pààyàn káàkiri tán mo wá ní àwọn aráyé kalẹ̀ lókù tí mo fẹ́ máa pa imagine kí ènìyàn nítorí ìkórira lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó sì lè kọrú àwọn aburú báyìí nípa mi nígbà tí agbára àwọn ọlọ́pàá kò gbé ọ̀rọ̀ ẹ̀ mọ́ ó tún ó mú petition ó mú lọ sọ́dọ̀ àwọn ss àwọn yẹn tún pè mí mo tún lọ ṣàlàyé mo tún wálé ó tún wá kú mbẹ yẹn ó wá lọ sí ẹlẹ́yẹlé tó jẹ́ headquarters nílùú Ìbàdàn fáwọn ọlọ́pàá nígbà mo tún débẹ̀ mo tún ṣàlàyé àwọn yẹn tó ní kí n máa lọ lé mo wá wò pé láti bí ọdún méje nínú ọdún kan ó kéré parí yóò fi yóò competition ẹ̀ẹ̀mejì lé mi lórí yóò competition ẹ̀ẹ̀mejì lé mi lórí ok mo wá wò pé kí ni mo fẹ́ ṣe làwọn èèyàn mi bá sọ pé ọ bẹ́tà kémi náà kí n gbígbésẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ mo bá lọ sí kóòtù nígbà tá a dé kóòtù federal high court wọ́n dá mi láre wọ́n ní kó fún mi ní two hundred thousand naira owó pé ó ń dààmú mi ẹni ẹlẹ́ẹ̀kejì títí tí ń fi kú kò gbọ́dọ̀ fọlọ́pàá halẹ̀ mọ́ mi mọ́ kò gbọ́dọ̀ lọ pe ọlọ́pàá wá ká mi mọ́lé mọ́. nínú two hundred thousand naira tí wọ́n ní kó san fún mi yìí kò tí ì san forty thousand naira owó tó san is less than forty thousand naira ok mo sì ń wò ó ràn kí ló fà torí kí mo mọ̀ wípé ẹni yìí tá a bá ń wò ó structurally a lérò pé èèyàn ni pé kò sí problem but tá a bá tún wá wò bá mi ha a mọ̀ pé ẹni yìí hmm, kò lè fún wàrà àmọ́ lè dá wàrà nù kì í ṣowó ẹ̀ lèmi ò fi là mi ò sìn lówó òun bọ̀tí mo jẹ́ kó mọ̀ pé ó ń bẹ ní ọrùn rẹ̀ ìfi tipátipá mu báwọn lọ́ọ̀yà ti rán mi tó ìfi tipátipá mu mò ń wòran ǹjẹ́ túmọ̀ pé ẹni yìí ọmọ tún fẹ́ àtáàkì mi tó ti bí mo ṣe ń wòran ó tún fẹ́ àtáàkì mi ní ọjọ́ kan ìyẹn tún fa tí mo tún fi gbé lọ sí another court míì orí kóòtù yẹn la wà ó ti ń fura mọ̀ pé bóyá òun ó lọ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni mò ń sọ fún lọ́yà pé ẹ wò ó ẹ má jẹ́ ó lọ ẹ̀wọ̀n ẹ má jẹ́ ó lọ ẹ̀wọ̀n but kí wọ́n kàn sáà ṣe ìníwé tó ga sí wípé kò ní í sọ pé òun fẹ́ àtáàkì mi mọ́ ní ọjọ́ míì the reason tí ìfífẹ́ kó lọ ẹ̀wọ̀n rèé tó bá lọ ẹ̀wọ̀n tó bá dé ṣe mọ̀ pé wọ́n lè lè múran lẹ́wọ̀n n ò ní sọ pé ìwà ọwọ́ rẹ̀ ló mú lọ sẹ́wọ̀n n kò bá wá dé mélòó nú ẹ tí máa lọ ẹ̀wọ̀n ní máa dé tí máa yàre wọ́n máa burú sí ni tó bá wá burú sí i tó bá wá lọ dá wàhálà mi ilẹ̀ sẹ́mi lọ́rùn ṣé ẹ̀wọ̀n tó lọ yẹn lèmi ò fi di ṣẹ́wọ̀n tó lọ ní màá fi dí but ní ìsìn ó ń ṣẹ̀mí ó ti jẹ́ǹtù kò tọ́bù mi mọ́ àjọ wá ran a gbọ́dọ̀ mọ bá a ṣe live nínú àwùjọ alábòsí in the whole world alábòsí ní darí ayé kò sí justice ibì kankan mọ́ ìwọ ni kò mọ bó ṣe bó ṣe lo láìfu ẹ tí wọ́n ní máa pa lára tí wọ́n ní máa dààmú rẹ ní ìsìn ọmọ ìyá wa ibi tí ń gbé ó kúrò ń bẹ̀ ibẹ̀ ò fararọ ó tún lọ bòmíì òun náà tún fararọ ibo lókù tí ọmọ gbé ṣé yóò kú nàìjíríà ni ṣé yóò kú nàìjíríà ni. kọ́mọ̀ ya wá lọ ronú sí gbogbo tí mò ń sọ yìí wípé àwọn tí wọ́n lè máa dá owó ọ̀ràn owó kóòtù owó lọ́yà owó gbá owó àwo kò nídìí owó yẹn o kò nídìí ẹ̀ òun ni kó mọ tí ó máa sọ lórí social media kí wáàsí ó jẹ́ wáàsí kí updating kó get it àwọn yòókù kó jẹ́ pé àwọn míì ni wọ́n mọ̀ sí yẹn lọ àáfàá lòun. wáàsí làáfàá máa ṣe ok alọ́ọ̀ bá mi fi ààbò rẹ̀ yóò bá mi fi bò ó àwọn ò ra burú sí i àra burú sí i ṣùgbọ́n kí lẹ̀sìn sọ òní táwọn wí òun tẹ̀sìn sọ làwa ń sọ yìí. ṣe wá rí ní ti gun ayọnijẹ <laughs> ayọnijẹ gbẹ́nìyàn bá kórìíra oúnjẹ rẹ̀ yóò jẹ̀bi òun ìkórìíra yẹn ti wá pọ̀ débi pé àwọn nǹkan tí wọ́n lẹ́ẹ̀kọ́ sínú sínú petition yín ẹ̀yin ò lè fẹnu yín kà jáde fáyé kí ló dé ṣé nítorí pé à ń sọ pé kẹ ẹ mọ̀ ṣe bí díà mọ́ lẹ wá fi ń sọ pé ọmọ ìyá wa ó sọ pé ẹ sọ bẹ́ẹ̀ pé òun fẹ́ pa yín. kò lè pa yín alùsùnà ìpààyàn alùsùnà wọn kì í pààyàn alùbídíà gangan ni apààyàn torí pé alùbídíà ni wọ́n máa ń sa kátàlè àwọn ni wọ́n máa ń sa fìràkù àwọn ni wọ́n máa ń sa idán alùsùnà kì í sa nǹkan kan a lè pa ọ́ dáadáa là ń wá fún ọ. dáadáa là ń wá fún ọ ẹ̀sùn yẹn lágbára pọ̀ ẹ̀sùn yẹn ó lágbára pọ̀ pé ẹ wọn náà fẹ́ pa ọ́ ẹ ẹ láti bo síbo láti bo síbo tí ẹ ti ń siwá àti ẹ̀gẹ́gẹ́ rẹ̀ ti ń lọ gẹ́gẹ́ rẹ̀ no tá a bá ń jà bíi kákúkọ́ tá a bá ń jà bíi kákúkọ́ dáadáa yín la sì ń wá fún yín afẹ́kẹ́ inú oṣù rire ni kì í ṣe pé afẹ́kẹ́ parẹ́. ẹni tí a fẹ̀sùn kàn ẹ má torí pé ẹ fẹ́ fẹ̀sùn kàn wá kẹ́ ẹ máa hun rọ́jọ́ ẹ̀ṣẹ̀ nírọ́ èèwọ̀ ni. tẹ́ ẹ bá sì ń sọ̀rọ̀ lórí social media àwọn èèyàn sọ pé mọ̀lẹ́kà nìyí torí pé ẹ máa tu itọ́ funfun jáde lẹ́nu ẹ̀jẹ̀ dúdú sì ń bẹ lórí ọkàn yín sì wà ọ̀ràn wo lọ́mọ ìyá wa dá yín ná lóòótọ́ ni pé ẹlẹ́ẹ̀ránṣẹ́ tó jẹ́ fine àti gbọ́yùn èyí ẹnìkan lẹ̀ bá kọ sínú petition pé iṣẹ́ tó jẹ́ tó dákọ̀ mi sí o mi ò ràn ọ́ wá padà sórí social media kó o ní mi ò lọ́wọ́ bẹ̀ ọ parí ó sì adogun wọ́n fẹ́ pa ọ́ ó sì adogun wọ́n fẹ́ lọ jìbìtì ọmọ ìyá wa ẹsẹ̀ tí máa lùyàn jìbìtì gbogbo nǹkan la mọ̀ bí ìyún kọ́ kìí lùyàn jìbìtì kìí sí ìpáàyàn kìí lùyàn jìbìtì kìí sí ìpáàyàn. ṣe rí arákùnrin wa tí wọ́n fẹ̀sùn kàn yìí ni pé ó yan ọmọ ìyá wa jẹ yìí àmàràn tí mo fẹ́ fún ọ ni pé ronúpìwàdà petition yẹn petition yẹn èmi gbà pé kìí sọwọ́ ara ẹ ló fi kọ́ orojọ́ fún lọ́ọ̀yà rẹ ni ni lọ́ọ̀yà rẹ̀ sì bọ̀ ọkọ ṣe ráwọn lọ́ọ̀yà wọ́n ti yànjú wọ́n ti yànjú nǹkan tí wọ́n ti yàn wọ́n lọ. àwọn mọ bí wọ́n ṣe máa ń fi kún ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọ́n mọ bí wọ́n ṣe máa ń fi kún un kẹ́ ẹ tó submit irú petition yẹn ó yẹ kẹ́ ìná ojókòó kẹ́ ẹ kà á kẹ́ ẹ gbọ́ yé torí pé lọ́ọ̀yà yín ẹ̀yin ló ń ṣiṣẹ́ fún ẹ̀yin lẹ́gbàá wọ́n tún wá sọ pé lọ́ọ̀yà yẹn pé kì í ṣe muslim imagine kí lẹ fẹ́ kó kọ against ọmọ ìyá yín ṣé tí lọ́ọ̀yà yẹn bá kú àní kó kú nísìnyí o ká sọ pé lọ́ọ̀yà yẹn kú ẹni wa yìí náà òun náà kú nínú àwọn méjèèjì ta lẹ́ẹ̀kẹ́ dùn jù lọ ta lẹ́ẹ̀sọ pé ẹ fẹ́ kírun sí láa ta lẹ́ẹ̀sọ pé ẹ bá tọrọ àforíjì pé kọ́ lọ́wọ́ ṣàforíjì fún kó fi sínú ọgbà àlùjẹ́ náà ẹ̀sìn wa ń ṣe báyìí ẹ́n báwo àtìyàn bá pàdé nsàlẹ̀ asá ń pàdé lókè ìyẹn ni pé báàkì dàwọ̀ bá papọ̀ mọ́ra wọn àsàmọ́ rí mọ́sálásí sẹ́yìn ń pàdé ń tàn ṣọ́ọ̀ṣì ni ṣe bó ń kan palliative lẹ́pẹ̀rẹ̀ ayín ẹ́ ẹ dákun ẹ lọ rìvíw rẹ̀ o ẹ lọ rìvíw petition yẹn ẹ lọ rìvíw rẹ̀ ẹ má sọ pé ẹ tí kinní kan bá dà mí ní kinní kan nù ń fọ lẹ́yìn tàbí ẹ bá dà mí ní kinní nù ń fọ lẹ́yìn ẹ má ṣe bẹ́ẹ̀ ṣẹ́rí ti kéèsì ẹni wa kan tó kó àwọn kan lọ sí kóòtù eh, ìyẹn kọ́ lẹ́ẹ̀fì yanjú ẹ̀ ìyẹn kọ́ lẹ́ẹ̀fì yanjú ẹ̀ ẹ má ṣe ní tit for tat kò lè lọ kò lè wọ́ọ̀kì kò jọra wọn kò jọra wọn níparí àwọn orísun náà mo fẹ́ fún wa lámọ̀ràn pàápàá jùlọ àwa ò sọ̀rọ̀ mo fẹ́ fún wa lámọ̀ràn ẹ yé dárúkọ àwọn èèyàn mọ́ ẹ dárúkọ wọn mọ́ orúkọ ti gbẹ̀sọ̀ ẹ dárúkọ mọ́ lágbága sọ agbẹnusọ sọ oníbídíà kan sọ ó ti wà. ó ti tó wa. ṣe ẹ ti gbọ́ ó ti tó wa lágbájá kọ́ọ̀lá fúlàánù kọ́ọ̀lá mọ̀tẹ́dẹ̀rùn ó ti tó wa. tí bá fẹ́ pass message ni tí bá fẹ́ treat concept ni kì í ṣe pé a fẹ́ treat personality ṣé ẹ mọ̀ pé ń fún wọn láyọ̀ọ́yọ̀ nìyẹn ni ẹ tún fún ẹ tún pòkìkí ó kọ wọn sí i. kò sẹ́ni kò sẹ́nìkan nínú wọn tó ju tó ju lágbájá lọ. ẹ pè lágbájá lágbájá sọ̀rọ̀ kan báyìí ẹ̀rọ ló fi pa o kò sínú ẹ̀sìn wa o fún di báyìí fún di báyìí fún di báyìí. ẹ̀yin lẹ̀ ń fún bídíà láyọ̀ ọ̀yọ̀ ó ń bídíà kan sọ báyìí agbẹnusọ ọ̀tẹ́ẹ̀sì kan sọ báyìí. bákan náà ẹ̀jẹ̀ a máa rántí bọ́lọ́n ṣe fi àwa mọ̀ náà àánú ọlọ́run ni tàbá wá ń pè wọn sákìyèsí ẹ má jẹ́ a máa wọn ẹ a máa wọn ẹ a máa sọ pé a máa tẹ̀ wọn lójú a máa kàn wọ́n ń kò ó. tọ́ọ̀gì ni máa ń ṣe báwọn tọ́ọ̀gì tọ́ọ̀gì ni máa ń ṣe báwọn ẹ lè ró ń wà sí kan tó gbádùn kọ́mọ yàkàyàkà àwọn èèyàn kọ́mọ bú àwọn èèyàn kọ́mọ gbé fọ́tò wọn sẹ́gbẹ̀ẹ́. kọ́mọ sọrí burúkú ọ̀rọ̀ sí wọn ẹni tí ò mọ ti ọ̀rọ̀ tiẹ̀ náà dà lọ́la. ká pè wọ́n ṣàkíyèsí pẹ̀lú ìbánikẹ́dùn. a lè sọ pé bí oníbídíà báwọn ṣe ń ṣe làwa náà ó ṣe máa ṣe in reaction kò lè work ọ̀dà oníbídíà bú sàbí ṣé ẹ wá sọ pé káwá mọ bú bàbá tiẹ̀ ìjọba nàìjíríà ọ̀dà sàbí mọ́ bọ̀tìjọba nàìjíríà dá bàbá rẹ̀ mọ́ ọ̀gbọ́rọ̀ mi yé ìjọba ìjọba nàìjíríà tá a wà yìí ànábì nìkan ni wọ́n dá mọ̀ pé wọn ò fẹ́ kẹ́nìkan ó sọ̀rọ̀ ànábì láì dáa sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó bá ti ń di pé sàábé kan wọ́n làwọn mẹ́tí ń gẹ́ sàábé but bàbá tiẹ̀ bàbá tiẹ̀ gbogbo nàìjíríà lọ́mọ̀ọ́ so àwa ni wọn àrí lálá ìdá òun dákọ̀ ẹni tí nàìjíríà mọ̀ ìwọ dákọ̀ ẹni tí nàìjíríà mọ̀ ẹ lọ kíyèsí kínní dáadáa o ìjọba nàìjíríà wọn ò mọ kankan ọ̀gbọ́dọ̀ mi yé mọ ìsìláàmù wọ́n sì mọ̀ pé orúkọ ẹ̀sìn wa ni ìsìláàmù orúkọ wa ni orúkọ muhammadu orúkọ tíra wa ni alukur'an ṣùgbọ́n sẹ́mu abubakar asidik sẹ́mu ẹtí ń jẹ́ umaru ọmọ katob sẹ́mu usman ọmọ afan sẹ́mu ali ọmọ abutọ́libi sẹ́mu abu huraira sẹ́mu ọmọ muawiya sẹ́mu ọmọ abu musali asiari wọn ò mọ̀ wọ́n. Okay. àwọn ènìyàn wa ń sọ ọ̀rọ̀ àwọn sàábé táwa mọ̀ tíjọba ò mọ̀ wọ́n ń sọ láì dáa wò wá fẹ́ fèsì ọwọ́ á dákọ bàbá tiẹ̀ olẹ́nu bàbá tiẹ̀ ò gbà á ah! ó lè di wàhálà ó lè di wàhálà sọ mọ̀ pé òun náà ò tó sọ ohun tó sọ yẹn ní orílẹ̀-èdè tẹ́ ti mọ̀ àwọn sàbẹ̀ nínú ìjọba kò tó sọ òun náà mọ̀ pé òun ò lè sọ sọ tá bá fẹ́ wá fún wọn lésì. Si ẹ́ fún wọn ní èsì èsì tí kò ní fi hàn wípé à ń à ń gbẹ̀san lára wọn ká sì mọ́ fún wọn lésì ju èsì tẹ́sì fún wọn lọ bí àpẹẹrẹ ànẹ́bì ni ẹni tó bá láàánà sàábè mi kan ọlọ́run ó láàánà rẹ̀ bá nẹ́bì ti sọnù. So ẹ̀ bá bú sàbẹ̀ mi ọlọ́run ó láàánà rẹ̀ nígbà tí wọ́n mọ sọ kò fi kún ọlọ́run ó láàánà rẹ̀ ọlọ́run ó láàánà bàbá rẹ̀ ọlọ́run ó láàánà ìyá rẹ̀ ọlọ́run ó láàánà àwọn ọmọ rẹ̀ bá tún ràn lọ́wọ́ rẹ̀ bá ti rí èé ti rí èé ṣe tánà ẹbí ká àwọn yẹn mọ tí wọ́n fi ń tọ́lọ̀ bá dọ̀rọ̀ kóòtù níbo ló ti lọ lẹ́rìí gbogbo àwọn tó kà mọ́ òun ó ti ká ọ láàájú bó ṣe wà nú ẹ̀sìn lọ nìyẹn tó ti yé ẹ mọ̀jì ó ká wa láàájú bó ṣe wà nú ẹ̀sìn lọ. bákan náà ẹ̀yin ọmọ ìyá wa nínú súnà ẹ má máa gbé fọ́tò àwọn oníbídíà hàn mọ́ ẹ má máa lo fọ́tò wọn mọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé súnà tiwa tá à ń ṣe kò fara mọ́ fọ́tò yíyá ẹ̀yin lẹ tó wá ẹ̀kúra ló ń súnà lónìí ẹlẹ́yìn ṣe wáàsí ẹ fẹ́ tún ayé ṣe ẹ wá lọ gbé fọ́tò àwọn bàbá ń bàbá ẹ wá fi ṣe background sọdà bẹ́ẹ̀ ṣé súnà náà nìyẹn ìyẹn ṣe súnà o. ìfẹ́ inú tiẹ̀ nìyẹn o ìfẹ́ inú tiẹ̀ nìyẹn ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ wa ṣe ọmọ ìyá wa tó wà ìwọ gángan fún ara rẹ alihamdulilayi nígbà mo ti rẹ oníwọ náà ń tọrọ onídìí kó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run gan-an torí pé iṣẹ́ tẹ́sí ọ̀ràn wa tó o mú mọ́ ló yíwọ́ yìí. tún wá lékún ní ìtọ́rọ àforíjì mọ́ sì irú ẹ̀ mọ́ mọ́ ṣe irú rẹ̀ mọ́ eléyìí tó wá wà lẹ́yìn náà mo bẹ̀ Allah Allah bá nìyẹn jú ẹ̀. ọlọ́ọ̀bà nìyẹnjú ẹ̀ aláwo ní fi ọ́ sínú pákáleke aláwo ní fi ọ́ sínú àìfọ̀kànbalẹ̀ torí pé nǹkan burúkú ni kíyàn ó máa rìn lọ kọ́mọdọ́gbọ́n máa wẹ̀yìn wò ta ni tún bọ̀ nǹkan burúkú ni ìyẹn nímọ̀gbà tí ó forí sọ nǹkan ọ̀rọ̀ ti ń lọ síbi pé tí bá rìn lọ tó bá gbọ́ sìnrín àwọn ọlọ́pàá ó lè tún lérò pé ah, ṣé èrè pé wọ́n tuntun ń bọ̀ kó tó fẹ́ tẹ̀ náà you see kọ́lọ́run bá kó bá ní kú ọyọ kó bá ní là ọ́ kó bá ní là ọ́ táwọn kan bá wá ń sọ fún ọ pé irú update náà ni kó o máa ṣe lọ. Ah nínú ọ̀rọ̀ mi kan tí mo sọ fún yín ṣáájú mo ní ẹ̀ mo rí kí ọ̀ràn abánidáa kan kì í bá ní débẹ̀ kì í bá ní débẹ̀ bílẹ̀ yóò bàtẹ̀ bílì yẹn bọ́ta ṣebí ẹni tí lọ́ọ̀yà bá rí ni wọ́n bẹ́ẹ̀lì lè gásí pé mo dúpẹ́ fọ́nà gan tá a gbọ́ tí ò jù báyìí lọ ṣé bó bá jù báyìí lọ kò sí ní tá a ṣe nàìjíríà la wà wọ́n ti pa minister of justice justice has been killed it has been buried a pariwo náà ládàkẹ́ wọ́n á máa wò àwọn ìyàwó ń bẹ ní rẹ́gẹ́dẹ́ ọmọ ń bẹ ní rẹ́gẹ́dẹ́ àwọn òbí àwọn ẹbí ṣé gbogbo àwọn tí wọ́n ní máa ṣe bẹ́ẹ̀ lọ́hùn ṣé àwọn ni wọ́n mọ̀ wà responsible fún àwọn ẹni yẹn ṣe rí èyí tẹ wà lórí social media ẹ lọ bẹ̀rù ọlọ́run àkọ́kọ́ náà ẹ sì ń pòsíṣàn tó yẹ kẹ́ ẹ mọ darí àfáàtì ń sọ̀rọ̀ àmọ́ ká àfáàtì ń sọ̀rọ̀ náà kọ́ lọ yẹ ọkàn rẹ̀ wò ṣebí torí ọlọ́run ló fi ń sọ̀rọ̀. ẹ má fi torí ọlọ́run tàn wá jẹ mọ́ ara yín lẹ̀ ń tàn jẹ ara yín lẹ̀ ń tàn jẹ àṣírí ó sì máa tú àṣírí ó máa ṣe kí ni yóò máa tú torí ọlọ́ọ̀ni torí ọlọ́ọ̀ni torí ọlọ́ọ̀ni ìyìn tí yóò ṣe torí ọlọ́run yóò jẹ́ ntọ́lọ̀ rán yàn ọlọ́run ọ̀rọ̀ ní nǹkan òun yóò ṣe nítorí ọlọ́run. <laughs> ọ̀nà wo làwọn bídíà dá àwọn náà láwọn ṣe bídíà nítorí ọlọ́run a sì lọ́lọ́run ọ̀ràn wọn ọlọ́run ọ̀ràn wọn ẹ dákun torí ọlọ́run ẹ dákun torí ọlọ́run ọmọ ìyá wa ní ọmọ ìyá wa ní àdúrà mi ni pé kó gbọ́n tí mo sọ èyí kọ́lọ́njì ó gbọ́yé kọ́lọ́njì ó gbọ́yé àdúrà mi fún un kó sì lọ mọ̀ wípé abánidá kan kì í bá ní débẹ̀. gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní àti gbọ́ ètò yìí ẹ gbìyànjú kẹ́ ṣíà rẹ̀ ẹ gbìyànjú kẹ́ ṣíà rẹ̀ Allah fi wá ṣe kòǹgẹ́ dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.